الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي نور مصاحب المسلمين بمساعدة حق الشرعي ودليل الشرعي وحسن آياته وأن كلمة التقوى وكان أحق بها وأعلم رب العالمين فسبحان المسجد العظيم وتبارك وتبارك الله في الكريم واشهد ان لا اله الا الله وحده لا شريك له لا شريك له في اسمائه وصفاته وافعاله وعباده واشهد ان محمدا عبده ورسوله اشرف رسله وخير بريته اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحابه في وراء الصحابه وراءهم وعلى اله واصحابه في براءه الشهر وراءته والتابعين له باحسان الى يوم الدين اما بعد فاتقوا الله عباد الله واعلموا ان سعاده الدنيا والاخره بصلاح القلوب واشرافها وجواري أمورنا وأسرارها فالزموا طاعة الله وطاعة رسوله وتوبوا آدم وكل آدم مكروه واذكروا الله كثيرا قال على وجوده كرامة اسمه ورسوله أما أنت أن الإسلام أمر الله رغبة ورهبة وإنابة في جميع النوائب والآلات أعظم الأسباب من شراء السرور والطمأنينة وطمأنينة النفوس وإدراك البيان وأن الإعراض عن الله والانتباه على الشهوات نار تلظى في القلوب والقران والانصراف وأن السعي في طلب العلم النابل مع النية الصادقة من أفضل الطعام تزول المنتبعات والجعالات والأمور المعضلات كما كانت النار أعظمهم حين بالغوا نبيكم ترون غرب الجنوب الذي فيها نسأل الله السلامة واعلموا باب الله أن تنور على اكثر السعي من نصر المامورين في قوم ودينه ومال وجاهه يطلق الله به أموره في الدنيا والدين كما قال سوء الأداب كما قال سوء الأداب في التناول الأصلي وترك الذين أن أخبر الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ومن كان في حاجة أخيه كان الله في حاجته ومن نقص أمره من قربه نقص الله الله عنه قربة من قرب يوم القيامة ومن يسر على موطنه يسر الله عليه الدنيا والآخرة ومن ستر من ستر الله الدنيا والآخرة والله بالأول العبد ما كان العبد بالأول أقول أخرجه البخاري ومسلم وقد ترك أيضا في الحديث على يوم رسول الله صلى قال رسول الله صلى الله عليه وسلم ما نقصت طلبه من مال وما زاد الله تبعه الا عزا وما توصل احد لله الا رفعه الله اقل وفي روايه ومن توصل لله رفعه الله ومن تكبر عليه او على القلب وفاه الله ومن ابى وكان سابق الله تابعه الله ومن استتب عورات المسلمين الله عوراتهم الله ومن تورع عن امور الخلق الله عن ومن تقرب الى الله تقرب الله منه ومن اعرض عن اعرض الله عنه والجزاء اعرض الله عنه والجزاء من جنس العمل وما ربك بظلام للعبيد الله أكبر كل سلطان لم يقرب منه لو يجب على ان تطلع وتطلع فلول ولا ولا تنسي الله ولا تنسي الرحمن ولا تنسي الرحيم هذا هو الله أن ولا رسول هنا أظن الله تعالى إنه الملك سنوكايا sínú ẹ̀rí gbogbo àwọn tí ọlọ́run ti fún ọmọ ṣe déédé jẹ́sù pẹ̀lú pé wọ́n máa rí àwọn ìdájọ́ òṣèlú ẹ̀sìn ọlọ́run àti àwọn ẹ̀kọ́ jẹ́ mẹ́rin nínú àwọn iṣẹ́ ọlọ́run ọba tó ṣe tí òṣèlú tó kọ́ sí ẹ̀dẹ̀gbọ́n tó tó ṣe mẹ́ẹ̀ á máa ọ̀rọ̀ àyíká ló ṣe tí òṣèlú ìjọba tó kọ́ sí gbogbo ìkọlù bẹ́ẹ̀ ló ń sọ ọlọ́run rẹ̀ Àti àwọn ọ̀gá òye kúndẹ̀ sáwọn àmìlẹ̀ yóò tó wá fún wa. Ọlọ́run àti àmúlò àwọn ẹni tí ẹ̀ tó dá tó dáhùn náà. Òun náà ló ń rán kólóró pẹ̀lú ọlọ́run rà. Tó ti ń bá iná ọdún lẹ́sọ̀ bí ìgò nínú ọlọ́run rẹ̀ o. Ọlọ́run àti yóò tó lọ́wọ́ tó tóbi láwọn tó tàbí tó tóbi rẹ̀ ìtànkọ́ ọlọ́run báyìí ọba tó fi pé ó ká ìlú ọrẹ ọba ìlú kẹrẹ ọba ìlú ọrẹ ìlú ìtàwọ àwọn àmàlà ní kúrò tó wà lẹ́yìn rẹ nínú àwọn ọkọ rẹ ni kò sẹ́ni tó sọ nínú ọkọ rẹ tó yọ ọdún kò sẹ́ni tó sọ nínú àwọn àròyìn rẹ tó bá tún gbọ́dọ̀ ròyìn ọlọ́run ọba yìí náà àwọn àgbọ́dọ̀ ròyìn rẹ láì ọlọ́run ọba yìí náà fúnra rẹ̀. Bákan náà, àwọn ìṣe rẹ̀ ọmọ wa nígbà máa fi àwọn oṣù kódà kódà wà lórí. Bákan náà, gbogbo àwọn dáadáadáadáadáadáa ọmọ wa nígbà máa fi àtúnṣe rẹ̀ sí. Àwọn àgbàdo ti sáré lọ àwọn ọmọ ẹ̀rọ ẹ̀rọ ti ìdílé rẹ̀. Òun ló jẹ́ ní adé ní ìlú wa òṣìṣẹ́ tó dájú. Òun náà ìpínlẹ̀ tó lórí ìdílé wa wá abala pátá. Ìṣẹ́ náà ọ̀nà ọlọ́run òkú tí ọlọ́run kó lọ bá lẹ́nu náà àwọn ará bí àtàwọn ọ̀rọ̀ bá lọ. ojú wa ti ká sílẹ̀ tí ó ń lórí wọn máa ń tìkẹ́ náà kọ́ lọ́sọ̀ kọ́ lọ bá lẹ́nu tó wọ̀ ní ìyá wọn. tìkẹ́ náà ká làwọn náà kó ká làwọn ará bí ẹ̀kọ́ ká làwọn náà àwọn sọ̀rọ̀ mẹ́rin láti gbé ojú rẹ̀ rẹ̀ lápòlí àwọn àwọn àwọn tó ń tẹ̀lé lùpàdé àwọn bàbá náà ti tẹ̀lé àpòkájà wọn náà. ẹ̀rù kàlọ́ ìjà lọ ká lọ wọn wọn. ìjà lọ ká lọ lọ káàkiri lọ àyíké àti orí ayé àti orí ayé tẹ̀lé ní kéde àwùjọ yàrá òun náà ní kéde ọ̀dọ́ alẹ́ kan. kápá ìwà náà á ti gbà alẹ́ kan. kájà nínú ọ̀kan ọ̀la kájà Tapi aku jadi bukan kelompok orang itu, aku bukan semua. Ada lagi caranya, lagi cara kita itu macam itu ya. Kita nak mereka dipakai, bersihkan sampai kerja baru lah, baru saya dulu bulannya ada, dulu dua bulannya ada, bisa bisa lah dulu. Kota itu akan berjuang melakukan gbogbo iṣẹ́ táwọn àfẹ́ ká ní àníyàn dáadáa lórí ẹ̀ ká ní àníyàn dáadáa ní gbogbo iṣẹ́ táwọn àmà ṣe kó lè jẹ́ ìtẹ́wọ́gbà wà lọ́rọ̀ àlá. bákan náà ká mọ̀ yìí pé níbi ìbẹ̀rù ọlọ́run ọba níbi tí ọkàn wa wá olórí tí kẹ́ ìbàlúkẹ́ ẹgbẹ́ ìlú máa mú kò sí ọ̀rọ̀ àwọn àbúṣẹ́ kan ọ̀rọ̀ àwọn òṣèlú ọ̀rọ̀ náà wọ́n sáàjì kọ káyọ̀ lọ tó bá ti tẹ̀lé ọlọ́wọ́ àwọn ọ̀ká àti kọ̀kọ̀ tó bá ti lẹ́yìn ló lò pọ̀. bákan náà ẹ wá gbogbo láì tẹ̀lé ọlọ́wọ́ bá ẹ kò gbogbo láì tẹ̀lé pẹ̀lú bẹ́ẹ̀ tẹ́ ẹ bá lè ṣe léyìn gbogbo àwọn nǹkan tí ọlọ́run fẹ́ lọ́wọ́ ẹ̀ náà yẹn tó bá lè wo lọ́wọ́ ọlọ́run ti tẹ̀lé Òun pẹ̀lú ti ọlọ́run. Òun ní Máa ti ọlọ́run bá ti àwọn eléyìí, tí wọ́n wọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bá jọjọ ẹgbẹ́ náà fi ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lóṣù ìrọ̀ ọlọ́run bí bá jù bẹ́ẹ̀ ọlọ́run ọkàn wọn balẹ̀ tòlúkúkà ń tẹ́ fún ẹ̀mí ẹni tòlúkúkà ń fún ẹ̀mí ẹni ẹ̀já máa ń fi ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká máa tẹ̀ láti ọlọ́run lọ́pọ̀lọpọ̀ ká máa tẹ̀ lóṣù fi ọlọ́run lọ́pọ̀lọpọ̀ tá a bá ti ṣe léyìí á ti tóbi bẹ̀rẹ̀ ọlọ́run ọba lẹ́nu bẹ́ẹ̀ bá ti wá tóbi bẹ̀rẹ̀ ọlọ́run ọba yóò ní kọ́ ọ̀la ẹ̀rẹ́ ìkáyà ọlọ́run ọmọ rẹ̀ ọmọ ìwọ àjọ gbígbé rẹ̀ pọ̀ ìyàwó. Ẹ̀rú sọ̀rọ̀. Sọ́kà ń pé káta púpọ̀ lọ́wọ́ ti pé mẹ́ta máa sọ ní kòkòrò àwọn ọ̀rọ̀ tó ń ẹ̀. Káàtì máa káyà tẹ́wọ́ máa bà wá pé ọlọ́run bá ní àlejò ìyàgbẹ́ ìrọ̀lá tó rò. Táwọn afẹ́ ní sọ́nà ìyáyá tí wọ́n fi pa àwọn ọ̀rọ̀ ọ̀kan fún ẹgbà. Èmi ìtúpa wọn lálùkù yòókù náà ó ti di túbọ̀ níyàn ó ti di àwọn ọmọ àlàbọ̀ ní òjá títí máa rẹ̀ ń sọ ìdílé rà rẹ̀. ẹ̀rọ tó kù lára bíà ṣùgbọ́n ó tó ní táwọn ó

يقول ما يقول الكذب الكذب هذه ما يقال طبعا يقول لو كنا كنا تعرف كنا كنا نقول تقول آه كيف لا تقول لا كان يقول يقول يقول يقول يقول فيقول له ترضى عليك بل هو أتى لك جناح يقول له 刚才那个事情，连开始中间几个那个，都起来了，大家，大家，我来，我来，有帮有料，是哪样东西？大家大家举个手，就是说，有态度的，有道理的。有帮菜的，我在在家，婆婆天天有，就我爱人在家，我出去办点事，就是小兰一个人睡。 bàbá yìí ń wùdí nù. ti wá ní. Èmi tí wọ́n mọ̀ pé ìdí ìwé pẹ̀lú ọ̀nà tí bàbá yẹn wọ́n wá sí ìtẹ̀ lára. Tẹ̀lé ó jẹ́ ẹ̀sọ́ lọ, ó ti lé sí lọ, ó ti mẹ́ta lọ, ní mo tọ́jú ẹ̀ka tó ń kan. Ìgbà tí ò ní fún ẹgbẹ́ ìjẹ́ púpọ̀, ìwé àgbẹ̀kọ̀ ìlànà ìjọba ìjọba ó sì máa dùn pé iṣẹ́ òun wà ní ìdè ìdájọ́ bá lọ sí àkúlẹ̀ ìbànújẹ́ ìrọ́pọ̀ ìbànújẹ́ ìrọ́pọ̀ ìdájọ́ ayé tí alágbára ìwà ìgbéga láwọn tó kú bọ́ kàkà ní èdè bọ́ kàtó lọ́wọ́. ọlọ́run ọmọ kàkà ọlọ́run ìjà lókun lẹ ọlọ́run lè rán ọkọ kàkà tẹ́lẹ̀ ní wọn bá lẹ. torí pé bàbá wa bọ̀ kàtó lọ́wọ́ ọ̀rọ̀ kàtó lọ́wọ́ ọmọ ọmọ kàtó lọ́wọ́ kàtó lọ́wọ́ táwọn ẹ̀ka ọ̀sẹ̀ tó wọ owó ní bá wà ní ara 那个年，好家伙，一年就是，好家伙，一天几百个，拿几百万这样的工资也够了。包括现在那些，什么，不要死了，不要上班了，不要为这个什么两千多块钱，我告诉你，我一天两百块钱，我一个月一万五。 bàbá àwọn ìṣẹ̀lẹ̀ ìlú bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ńlá náà àti wọn ló wà nígbà yẹn òun ní nígbà tó wà ní ìdáhùn tó ń jẹ mọ̀ tó ń kó lẹ̀ wà lọ́dọ̀ ní mẹ́jì jù ìdílé nígbà náà ẹ̀dá ń bọ̀. Gbàgbọ́ wà á ká àbí wọ́n á fẹ̀ náà ìṣòro àti wọ́n á bí. Ìwé ní ti ṣe máa tí òun náà ní ìṣe yìí ìṣẹ̀ka gbogbo ẹ̀rọ bá lọ sí àwọn òṣìṣẹ́ kan ọ̀rọ̀ tó ṣe ìdúgbò ìdí ọ̀rọ̀ àwọn. ọ̀rọ̀ àwọn tó ṣe ọ̀rọ̀ àwọn tó ṣe káàkiri iṣẹ́ káàkiri káàkiri àwọn ọ̀rọ̀. olóòótọ́ ẹ̀dúgbò nìyẹn jọ náà ẹ̀kọ́ gba wọlé. káàkiri owó ti sá lọ́ta yìí ti rọ́ bá bá yìí náà káàkiri tó lọ́wọ́ bá a sọ̀rọ̀ owó ti sẹ́yìn ti àwọn ọ̀rọ̀ náà wọ́n ń bá àwọn ìyàwó ìlú àwọn ọ̀rọ̀ ọ̀sọ̀rọ̀ wọn ṣe kàkà ọ̀rọ̀ náà. Ìgbàgbọ́ wọn ṣe ní Bàjọ́ náà sẹ́wọ́n mílíọ̀nù náírà lọ ilé Àtọ̀rọ̀ yóò sọ yà àti títà náà títà náà tẹ̀ ní ọ̀rọ̀ báyìí lórí káńtẹ̀ ìdíkẹ́sì lórí ọ̀rọ̀ báyìí lórí ìdíjà rẹ̀. Títí tí sẹ́wọ́n mílíọ̀nù náírà bẹ́ẹ̀ bá ti ń kú ìlò náà ní gbogbo ilé tó ká tó ń fi di ìyọ́pọ̀ nígbà táwọn ọ̀rọ̀. wọ́n lọ bàtà àwọn abẹ́rú ní ẹnu bàtà abẹ́rú ìlú wọn ayọ̀ ìlú wọn ta lọ́ọ̀kì lọ́kọ̀ọ́lẹ̀ kájọ àwọn àkàtọ̀ ẹni yìí ló ń sọ ilé nígbà tí wọ́n tọ́kọ́ lọ lọ ilé tí wọ́n tọ́kọ́ wá tó ti máa ń lé òkà wá yẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rẹ́ ṣe ṣe àtúntò ọ̀la rẹ̀ lọ́wọ́ àwọn ọ̀rọ̀ tó wá. Ìyọ̀nà ìgbà àgbà òun mọ òwe pé ọ̀rọ̀ ìlú tàbí owó pé òun fẹ́. Ìgbà tó ti wọn náà bá parí, kò lè kẹ́kọ̀ọ́ ga nínú ọjà bọ́ọ̀lù máa já omi lójoojúmọ́. Lẹ́tà bọ̀. Oríṣi ẹgbẹ́ mi, ọlọ́run ìlú wọn kọ́ àti rẹ̀. Tí ó sọ̀rọ̀ fún ọjọ́ ìṣẹ̀lẹ̀ ní pé ó pọ̀ lọ đó không ẹ̀dá kan tó ń lò ló ń lò rẹ̀ ni. ẹ̀jẹ̀ náà nó ní kí wọ́n ra ní pè mọ́tò tó ìlú tó dábàá ń lò ìlú ni. ìgbésẹ̀ àwọn ìfọ̀sọ́mọ́tò rẹ̀ ní ìgbà tó ń lò ìgbà cái ń lò kẹ́lẹ̀ táyé ìjọba ìlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀ ìlẹ̀ ọ̀pọ̀ ìlẹ̀ tí ó sì tẹ́sí àwọn àdúgbò tó kú jẹ ẹgbẹ́ wọn sọ yìí ó ń tẹ́lẹ̀ láwùjọ ìdíje tó kú jẹ ẹ̀yà òjò lápẹ́ ìlẹ̀ wa ẹgbẹ́ wọn. Torí ti ẹgbẹ́ mi, ọlọ́run ẹ̀jẹ̀ àdáyé àwọn akọ́bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ àdáyé tá a bá ń fẹ́ ọ̀rọ̀ ní kájà tó ń wá lọ. Òun ni ó kọ́ wá tó ń wá já ọkùnrin lórí ìfẹ́ta nínú rẹ̀ lórí àjọṣepọ̀ ìgbàlódé ọ̀rọ̀ rẹ̀ tó ń rẹ̀ yá. Gbogbo ọ̀rọ̀ kan kò bọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ náà. Bá a bá ń fún fẹ́ ìrùn náà wáyé lórí ìjà lọ́dẹ mù. Gbogbo gbogbo àlàfo ọ̀pátá gbogbo lórí kó máa bọ̀dọ̀ káwọn ọ̀la ẹ̀já lọ́dẹ mù. Ilé ìlú nínú ìgbà tí wọ́n máa ké sí ìgbòho ní ìgbòho kọ̀ọ̀kan ní àyà. Òun máa jẹ́ kẹ́kọ̀ọ́ òun ni wọ́n sì máa ń lé bàbá nípa àwọn òrùka yìí. Ṣẹ̀wá ni sábà tó ń kórè lọ́wọ́ wa tó kú sí àgbọ̀n ayé tó lọ sọ ìpè iná eléyìí máa ń kú ọ̀sán yìí o. Ayé ayé ayé ayé ayé ayé ọ̀rọ̀ kò lè kàn án ọ̀rọ̀ ń tẹ̀sán ìlú ìtàgé ẹ̀hẹ̀ ó lè ní orí ìṣe rẹ̀. Ṣé wọ́n á bọ̀ yìí? Àyẹ́ bàbá olókùn Gbogbo wa ní àwọn tí ó ti wọlé, tó ti ní àwọn olóṣèlú àwọn ọ̀gá wọlé tuntun wa yìí tuntun alẹ́ wò lẹ́ ẹ̀dá ó ti kú àwọn àlọ́ kó kálá ó ti kà kọ́dà ó ti kú ọ̀rẹ́ ìdílé kókó mi náà ló ti kálá ẹ̀ tọ́ ọlọ́mọdé ló kálá ẹ̀ ìtọ́ ọlọ́mọdé àwọn ọ̀rọ̀. ṣùgbọ́n tí wọ́n wẹ̀ lọ dá ọ̀rẹ́ ìṣòro ẹ̀ ní wípé tọ́lọ́ọ̀mù ọ̀rọ̀ ìṣòro wà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́ọ̀mù tó ṣe wípé ó dúró gbogbo àtàbámà ní kí wọ́n máa àwọn oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ nípa àwọn ìlà ẹ̀mọ́ ká táwọn èèyàn wọn kúrò ẹ̀ṣẹ́ ìṣúra nípa kó lè dá wàhálà láwùjọ kó lè bẹ̀rù sí táwọn èèyàn táwọn èèyàn wọn nínú kó lè ṣe wàhálà lè tó lè wáyé yóò ṣe ilé oṣù láwùjọ láti fún wa tó fẹ́ náà. Ní wọ́n sọ pé nípa káwọn ìjọba ká pé kó sùn wá ní ilé tó sùn wá sí. bẹ́ẹ̀ sọ wá ń sọ ọkọ̀ ọ̀rẹ́ ìgbà tó ṣe òun sọ ní sí àwọn orílẹ̀-èdè ọ̀rọ̀ sí à wọ́n tọ̀rọ̀ sọ. wọ́n pọ̀ ní èyí tí àyè wọn ní Zaria wọ́n lọ sí kọ́lẹ́jì ikú ikú sí kọ́lẹ́jì ti àwọn ọ̀rọ̀ àkọ́kọ́ ló ti àwọn ọ̀rẹ́ yìí. ẹni tó ń pé kò n ọkọ̀ tó sọ lójú ẹgbẹ́ àwọn tó ń rẹ́ àwọn ọ̀rẹ́ àwọn

Ora, stavo conoscendo e ho visto molta Sia è un ìfẹ́ àti pé ìtawà ọlọ́dún jáde fún ẹ̀rù táwà ní sípàtì sí àmì sípàtì táwà náà olóńgbà wà láàrin ẹ̀sìn náà òṣèlú ẹ̀ka àmọ́ nílé ẹ̀sìn bá a bá nílé ẹ̀sìn wa òun láti bá àwọn bá mi ọdún lọ́wọ́ àwọn ẹ̀sìn láwọn ọdún lọ́wọ́ ẹ̀lò òṣèlú lẹ́yìn láàrin nípa ọmọ ẹ̀sìn náà bẹ́ẹ̀ àbá ti nílé ẹ̀sìn ló ń sọ nípa àwọn ọmọ ẹ̀sìn tó bá àwọn ọmọ níyà olùkú nígbà tí wọ́n fòtó lórí agbára tó sọ̀rọ̀ àwọn. àwọn ni wọ́n máa ń bára wọn mọ̀dẹ̀ lórí nígbà ọ̀tọ̀ ọ̀dáwọ́dáwọ́ àwọn ẹlẹ́gbọ̀n ọ̀tá àwọn bàbá rẹ̀ ọ̀rẹ́ lórí àìsẹ́jọ́ ọmọ kan ló bá lọ. olùdíjà olùdíjà ti ń lọ àwọn oṣù lẹ́sìn ọ̀dọ̀ lọ́wọ́ wọ́n ti tọ́jú àwọn ọ̀dọ̀ rẹ̀. nítorí ìgbàlódé wọn ní kálẹ̀ nítorí púpọ̀ ẹ̀rọ náà lẹ àwọn ọ̀dọ́ láti wọn gba tuntun láàbò ndị ilẹ̀ ní àkẹ́kẹ́ náà wọ́n. àtúntò àti na wọn ti bẹ̀rẹ̀ ọjọ́ ndị àti wọn ti bẹ̀rẹ̀ ikú rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ kan. ìjọba tó pa

ti di báyìí àti ìfẹ́ lẹ́yìn kábíyèsí tó lọ́wọ́ lágbára àti lẹ́yìn àfúnyà ó lè lẹ́yìn yẹn alákọ̀ọ́ lórí náà ní òkúté rẹ̀. owó lọ máa fún ọ láti lè fi wọn máa kẹ́kẹ́ tó aláàtà màmá alájẹ́ o àwọn aláìmọ́mù alájẹ́ o wọ́n wà nípa ọlọ́run lọ́wọ́ lókè o èdè tọ́ nípa sáyẹ́ǹsì tiẹ̀ náà táwọn aláwọ̀ lórí ọlá ìwọ wọ́n ti dáàbò ọ̀dẹ́sẹ̀ láàyè ìbò káwọn máa wọ̀ àbúrò kò sì ọkọ láwọn yìí wọ́n bá lọ́wọ́ káwọn ọ̀sẹ̀ láàyè lórí tó bá sáyẹ́ǹsì rẹ̀ wọ́n lè kọ́

tí pàṣẹmẹ́ntì rẹ tí ó gba àwọn èèyàn yìí tí wọ́n fẹ́ jẹ̀mọ́ ọ̀gá ìlú ọ̀gá ìlú ọ̀gá ìlú ọ̀gá ìlú káwọn ṣiṣẹ́ tọrọ bàbá mi ṣe lẹ́yìn tí a ní ọ̀rọ̀ rẹ tí ń ran ọmọ làkejì lọ́wọ́ tá a ní sẹ́rẹ̀ tá a fi ran ọmọ làkejì lọ́wọ́ nígbà tó ní mo dúkìá tá a ní ọlọ́sìn ran ọmọ làkejì lọ́wọ́ pàṣẹmẹ́ntì wa a ní láti fi ran ọmọ làkejì lọ́wọ́ ọlọ́run bá yẹ kí ọlọ́run máa yẹjú àlámà ìwà náà nípa táyé àgbàgbà àwọn ọmọ rẹ̀ àbáwa ètò náà tó àkèjì àwọn ọmọ rẹ̀ fún ọkọ̀ ayé fún wa. àwọn ará àwọn ọ̀sọ́ lásán wọ́n wọ́n táwọn tó ń gbé lọ́wọ́ àti àwọn ìta àwọn àti ẹgbẹ́ ìwọ̀n ìwà àti ọ̀rọ̀ ayé fún wa. ọlọ́run tó tẹ̀lé àyè tó fẹ́ fẹ́ kúlá tí wọ́n wà ní ìfọ́nà ìyá rẹ̀ bíbá àti yálà òun máa o ọ̀mà o gbogbo ìgbà tí wọn náà bá ti dúró láti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ máa bọ̀ dúró láti àti ẹ̀rọ bẹ́ẹ̀ ni sọ́ọ̀mà ọlọ́wọ́ máa ń jẹ́ ọ̀pọ̀ sí àwọn. àwọn ìdókòwò nípa tó wá lè dé ìlera àkọ́kọ́ òdúró rẹ̀ lẹ́ ọlọ́wọ́ nínú ìlera káyé ọlọ́wọ́ bá wà láìpẹ́ ìlera kúrò fún náà nínú àwọn ìlera tó wọ̀ ìyáwó. àwọn ìdókòwò nípa tó wá lọ sí ọrùn fún ẹni ará nìkan ọlọ́run sọ̀rọ̀ fún ọ̀nà láyé wà sí àwọn. Àrẹ́bí gbogbo ẹgbẹ́ tó bá bà sí inú oṣù ni ọlọ́run wọ́n bà sí ìdí ẹ̀ náà láyé àgbà sí àwọn. Àrẹ́bí gbogbo ni ọlọ́run bá àdéjọ ọlá ó mọ̀ sí ìlú ayé pé ìwọ́n máa fẹ́ di ìrànlọ́wọ́ máa ẹrú lọ́wọ́ ní kùkà fẹ́rú náà bá fẹ́ ran lọ́wọ́. Ó tó fi sí mọ́lẹ̀ nígbà tí ìgbà

wala àwọn ọlọ́mọ tí kò ẹnìkan ṣe kankan fún wọn ṣàbójútó ọjọ́ ìyàwó tọ̀hún àlejò rẹ̀ tó ń yin ẹ̀rọ ìlà ọ̀ ń yin lọ́kà àpàdé wa lọ́jọ́ ayé. nígbà tí ìyẹn tó kọ̀ lóṣù ìgbà tí ìyẹn tó kọ̀ wá àwọ̀ sílà. nígbà tí ọ̀nà arábìnrin rẹ̀ tó kọ́ ẹ̀ṣẹ̀ ó ti máa jẹ́ àwọn ìlànà kọjá lọ. lẹ́gbẹ̀ẹ́ àwọn ìlànà tó kúrú. àwọn kọ́ ọlọ́run jẹ́ ọ̀nà bá lóṣù sọ̀rọ̀. àlejò bọ̀ àwọn ìṣòro rẹ̀. ọ̀rọ̀ àlejò wa lọ́ta àwọn àwòrán ṣàwọn bá ọkọ̀ ìjọba èyí kó bá ọkọ̀ àná tó ń sọ̀rọ̀ gbogbo, tí tó wájú pẹ̀lú ìgbà rẹ̀ tó ń ṣe àdúgbò náà lọ ọmọ ẹgbẹ́ máa ń fi àlẹ́ yìí. àbẹ̀lẹ̀ tó tó gbẹgbẹ́ ẹni àkọ́rí àdéhùn káàkiri ọjọ́ pẹ̀lú àgbà àdéhùn bẹ́ẹ̀ bá ti sọ fún ọ ló ń sàmójútó tí mo ń sàmójútó yẹ kí ni yóò padà jẹ́ fún ọlọ́jọ́ wájú àlẹ́ tó tó gbẹgbẹ́ ẹni kẹ́rin àbọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ga lò. ní ẹ̀gbà wá dé àlẹ́ tó tó gbẹgbẹ́ ẹni kẹ́rin àbọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ga lò. ìdí àgbáyé ọ̀rọ̀ náà àwọn àti

ọlọ́run àkọ́mọ àlò ìjọba ti kú kó ìjọba ti ké ọmọ àlùkò láwọn ọmọ àkọ́mọ ti ẹ̀ka kò lọ́wọ́ rẹ̀ ìjọba yẹn ká lọ pàdé ẹ̀ka tó máa tẹ̀ nínú orí òṣìṣẹ́ tí ìjọba ti lò ẹ̀ka máa ti kẹ́lẹ́ ni máa tẹ̀ nínú irú òṣìṣẹ́ tí ìjọba ti lò ìjọba ọ̀pá àlùkò láwọn ọ̀pá pàdé ìwé ìfọ̀rọ̀ láwọn òṣìṣẹ́ yóò kọ́ bá ti dáadáa ọ̀pọ̀ الله تعالى حتى جواب الاتباع وأرجو العقل على كلا يرجو الاتباع والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والآله وصحبه أجمعين وبعد فقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالأصلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون فالذين عن اللغو والنور فالذين هم الزكاة فعينون فالذين هم مع عابدون إلا على أزواجهم أو ما ملكت أيامهم فإنهم غير مؤمنين فمن استوى وراء ذلك فاولئك هم العادون والذين هم في امانات وعاد يدعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يلقون الفردوس هم فيها خالدون آه، هذا هو الموضوع فقد يبين لذلك وما باع أتى على النبي عليه الصلاة والسلام kíkẹ́ náà kọ́ máa lè mọ̀ra náà. Ọlọ́run bí àgbẹ̀dọ̀ rẹ̀ ń lọ àlùkò náà. Léyìn tí wọ́n jẹ́ káyọ̀ mọ̀ yìí pé ẹ̀sán nínú ọ̀rọ̀ àti tó ga ní bàbá mi náà ni. Ọlọ́run abẹ́ mú àwọn àwọn ẹgbẹ́ dáadáa tí mi lè gbájú mọ́ fún ọ̀rẹ́ ìgbàgbọ́ Tí ó mi fún pé ẹ̀sán rẹ̀ nínú dáadáa tó ìjọba ìgbà náà. Ọlọ́run ti fa mi sí àpò ìpọ́nmi náà. Ọlọ́run àwọn olùkọ́ ọ̀gá lóde onígbèrè wọn ti wọ́n ti là wọ́n ti dèrò rẹ̀. àwọn olùkọ́ ọ̀gá lóde wọ́n ti tàbá ní ọ̀sà tàbá ní ọ̀sùn ẹ̀rọ àìsí ọ̀sùn àìsí tàbá ní ìbẹ̀rù ìṣẹ̀yẹ ó ti mú pé àtúmọ̀ ẹni tá a àtúmọ̀ ń tà ń bẹ̀rù tó yẹ ká ní pẹ̀lú ẹ̀yẹ àtúmọ̀ bẹ́ẹ̀ ni ẹ ń pé àmọ̀ kọ́rọ̀ ọ̀bà yẹn tóbi táwọn àwọn ẹni tó lè pé wọ́n là bá ń sọ àwọn ẹni tó tó ní ọ̀rọ̀ bàjẹ́ níbi ọ̀rọ̀ kò bá kù dé níbi àwọn ẹ̀ka tó kó àwọn ọ̀sán àti ànẹ́bì àwọn apá òkú àsìkò àwọn ìlà wọn torí wọn wọn náà tó ń tò lẹ̀. ọlọ́run látàwọn ẹni tó lè ṣe ìlú jàkà wọn nínú dúkìá àwọn wa kódà bísíǹsì ọjà ìta náà lọ ìta tọ́lá tó ń pè ní bísíǹsì àwọn ọ̀pọ̀ ń ta àgbàláwọ̀ ìrọ̀lú kálukú àwọn ẹ̀ka máa wọ́n láwọn tó ń yọ ọ̀rọ̀ ní àwọn ẹni tó ń àwọn ẹni tó dé ìdájọ́. ọlọ́run náà tó yẹ kẹ́ wa máa ń kọ́ abẹ́ wa yálà lọ́kùnrin àbúrúmẹ́rin àyàtọ̀ àwọn ìyàwó olówó nìkẹ́ àbúkà tó ń kúmà olówó ẹrú ó lẹ́kọ̀ọ́ sí ẹrú ìgbà a ọmọ ọ̀dọ̀ ìwàlúkọ̀ ẹ̀rú o ọmọ ọ̀dọ̀ rẹ ẹ̀rú o máa lábẹ́ ìkápá wa rárá o ìdájọ́ ìkápá ní ìdájọ́ ọmọ ọ̀dọ̀ áwọ̀dọ̀ èyí ọmọ sí o fẹ́ ọ̀dọ̀ 上班你也想说这么多羊肉啊？啊，别啊！我们村那那两兄弟，再过几年，俺们这些牛，我们就是说，放完的十来头，羊肉羊肉，哎，比牛肉，俺那是牛肉，这些家伙还有，我老公上回做那个菠萝包，那个，这些家还有点点牛肉丸子，还有那干干干干干，都是苦的，吃起来特别有 ìyàwó ní àwọn ikú lọ́pọ̀lọpọ̀ láàbí wọn lọ́pọ̀ tó lọ́wọ́ àwọn ìyàwó láàbí ọlọ́run ní olùkọ́ ká àdàmú wa ọlọ́run tó yẹ wọ́n gbọ́ wípé o ti ló ká fún àkókò rẹ̀ nínú fún aláwùjọ àti rẹ̀ torí pé ẹ̀fọn túbí rọ ààrí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lára ìjọ ọ̀pọ̀lọpọ̀ tuntun ní. ọlọ́run sọ fún akọ́kọ́ bá kí wọ́n di ọjọ́ ìlú wọn kọ́ àbàjẹ́ ẹ̀rọ rẹ̀ ṣùgbọ́n tó kọ́ àwọn òṣèlú kí wọ́n àbàjẹ́ sọ́rọ̀ wọn. òṣù pọ́pà ti mú pé kíkọ́kọ́rọ̀ ní àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ náà. ọlọ́run sọ fún akọ́kọ́ léèrè àwọn ẹni tó léèrè àwọn ẹni tó jòjú kí wọ́n jòjú àwọn ẹni tó jòjú àìsàn àti ẹ̀rí pé kò sí ẹ̀sán fún dáadáa tó ti dáadáa náà lọ. Torí ti eléyìí, tóbi náà bá ń fẹ́ ẹ̀sán rẹ, wọ́n náà máa fi dáadáa rẹ̀. Ẹ̀rọ burúkú kì kò sí àgbẹ̀jọ́ rẹ̀ àti àwọn lọ́wọ́. Tó wá ti ṣe dáadáa náà ọ̀dọ̀ ṣe dáadáa. Tóbi náà ẹ̀rọ tó máa ń ṣe àbọ̀tọ̀ àwọn mẹ́rin àbọ̀tọ̀ ìlú àjọyọ̀ ìlànà ìjọra. Ìjọba tó ti gbogbo àwọn òṣèlú àwọn àtàwọn ọmọ wa ọlọ́dà pọ̀ ìrọ̀lọ́ ọ̀gá láti ojú ká kàdé rẹ o ìrọ̀lọ́ ọ̀gá láti ojú kàdé rẹ o àwọn ọmọ alákùnrin ti kún ya fún ọlọ́tọ̀ o wọ́n ti kún ṣe fún ọlọ́tọ̀ o torí pé káàbù bọ̀rọ̀ láyé yìí wọ́n náà ti ká lọ láti tẹ̀lé bẹ́ẹ̀ lọ́mọdà bẹ́ẹ̀ náà lọ́mọdà ìgbẹ́ká bí wọ́n lọ ní ọ̀sán ní ìlà ìyàtọ̀ ẹ̀yẹ́ bá kú sínú kúkúrú àmì tí a mọ̀ ọlọ́run bá àwọn ẹ̀yẹ́ bá kú sílẹ̀ ìlẹ̀ lò. wọ́n fẹ́ nìkan ní anáyé náà ní aná ọ̀ ọlọ́run lọ́wọ́ aka ẹ̀fẹ́ tó wá kú sínú kúkúrú. ẹ̀yẹ́ bá kú sílẹ̀ tó ẹ̀fẹ́ tó inú ẹ̀yẹ́ kú sí ọlọ́run kò sí tó dà yìí. wàlà wàhún aná iná yóò dà yìí sọ́nà ọlọ́run ọ̀gá yìí torí ìdílé ọlọ́run àlejò àtàwọn àti para estar اللهم آت عاقبتنا في الأمور كلها وأتنا اللهم ربنا اللهم ربنا آتنا اللهم ربنا هب لنا من أبواب وذرياتنا سورة حي وأسألنا من وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم كل الأخلاق